Jazakumullahu khair. Àbẹ́rẹ́ tí mo fẹ́ bèèrè nípa ọ̀rọ̀ tẹran tí ẹ sọ. Sọ pé ẹni tó lè pa màálù àti ẹni tó lè pa àti èèyàn tí ó lè pa. Sọ ẹni tó bá já sí pé bóyá ó fẹ́ ibi táwọn òbí rẹ̀ wà bóyá ó jì. Sọ ó wá fẹ́ ra ẹran fún wọn bóyá àti ìyá àti bàbá. Òun náà dẹ̀ fẹ́ pa. Sọ ó ṣe irú ẹni bẹ́ẹ̀ náà ládá tí àwọn òbí kankan máa gbà lórí tó fẹ́ ṣe fún wọn tó bá yẹ kó bá ra màálù ṣó lè kó papọ̀ bẹ́ẹ̀ náà kó kàn wá fi pé orí wọn pé ìyá bàbá àti èmi àti ètò lájọ ní. ẹni tí ọmọ tí ó fẹ́ pa ẹran fún àwọn òbí rẹ̀ kò sí ètò ṣe bẹ́ẹ̀ tí ò lọ tó bá ra àgbò fún kọ̀ọ̀kan nínú wọn ó lọ tó náà ti rà fún rẹ̀ ó jẹ́ mẹ́ta mi mo má pàtí wọn bàbá pàtí tí wọn òun náà pàtí tí ẹ̀ ó lọ tó bá ti jà sí pé tó rọ̀ ọlọ́run náà ni pé kó ra màálù léyìí tó mọ̀ wà fún òun bàbá màmá atọ́fíyàwó ẹ̀ náà ti tún ẹ̀pẹ́ méje torí èèyàn méje èèyàn méje lè pawọ́ pọ̀ láti pa màálù ó pọ̀ jù nìyẹn ó kéré jù ẹnìkan ṣòro tó bá rọ̀ ọlọ́run náà ni ó ṣe yóò gbà ládàá tiẹ̀. lọ́sùnlọ́kan ìbéèrè mi pé fẹ́ jẹ́ kí ẹ bá wa tún ṣe àlàyé lórí àdìsí tí ẹ ti ṣàlàyé ẹ̀rí bọ̀ fẹ́ jẹ́ kí ẹ tún bá wa tún ṣe nípa pé ohun àwọn èèyàn tó ń sọ wípé àsìkò tó bá jí ní àsùbá òun ni àwọn máa ń kó sàdísì wáyé pé sọ́ábà kan wà tó rẹ́ pé ó sọ pé nínú ìran àwọn ni máa mẹ́jẹ̀kẹ́ bá ṣẹ̀ náà nípa àdìsí kan tó rẹ́ pé àsìkò tí èèyàn bá jí pé ohun àṣùgbàwò ní àsìkò pẹ̀gbà tó bá tó tó jí náà ni bẹ́ẹ̀ ni nínú wọn kan wọ́n ń kó tàbí sọ láìpẹ́ náà dẹ̀ ti ṣàlàyé àti ìṣẹ̀rí pé sọ́ábà kan wà tó rẹ̀ sí pé ó máa ń pẹ́ jí ìyàwó wa lọ fẹjọ́ sun alẹ́mùsùlùmí àwọn àgbẹ̀ wa ṣàlàyé pé nínú ikán ti Naam, in tí òkúté ẹ̀jọ́ ara wọn bó ṣe wulẹ̀ kó mọ̀. Nílẹ̀ sí, àánà ní irú àwọn tó máa ń pẹ́jú nínú dẹ̀mọ́ fàtíláṣì àbí. Àmọ́ yóò túmọ̀ sí pé inú àsùbò lásìkò. Kọ̀kẹ́, àmọ́ tó máa ń pẹ́jú mọ́tíláṣì. Àyọ̀ àtàmì tó lè máa jẹ máa wá kírun nílé. Òun gá mọ̀ pó lásìkò kí ẹ̀sọ́ pé nù àṣùbà àbí nù wákàtí márùn-ún lásìkò nígbà bá ti dí ni àbáṣùbà kò lásìkò nígbà bá ti dí ni ìsọkúsọ ni inú àṣùbà ní àsìkò ẹni bá ń pẹ́ dí yóò mọ̀ fóun pẹ́ dí ọ̀rọ̀ míì nìyẹn so ẹni àwọn sàábé yẹn náà ni wọ́n àwọn míì máa ń pẹ́ dí nínú wọn kódà ìkan nìyí ìyàwó ẹ̀ ló olóògbẹ́jọ́ ìsàn lábìsàn làbá ọkọ mi máa ń pẹ́ dí kódà kéèké tí wọ́n túnmọ̀ sí pé gbàdúrà máa yẹ lásìkò oorun àṣùbà ní láà láà kò túnmọ̀ bẹ́ẹ̀ dédé sì àléébù ti òun nìyẹn àléébù ti ẹni anábìsí gbé egbò wọn náà bó lè lọ ní àà wàhálà máa ń pọ̀ fún mi ní bá ṣe wàhálà ní gbogbo ọ̀sán gbogbo àárọ̀ gbogbo alẹ́ ẹ má sùn báyìí <laughs> àdánwò ti ti nìyẹn tó ti bẹ́ẹ̀ sáábẹ́ ni ẹni àlùjànnà ni ẹni iwájú ni so kò jọra wọn bó ṣe wulẹ̀ kó mọ kò jọra wọn ẹni tí ó ń sọ pé ìrora túmọ̀ sí pé àṣùbá kù lásìkò nìyẹn rárá iná sàlátà kẹrẹ náà kìí mọ̀ òkúta tíìtì mọ̀ òkúta lùwákìtì àbí ọkọ̀ ti hà onítúmẹ̀ àwọn ọ̀run wọn ń bẹ pẹ̀lú àsìkò wọn ni so anábìsà lọ́lá sọ́ọ́ sì fún ẹ bá sọ pé nù àṣùgbọ́n wò lásìkò ókè onídìí pàǹpàdé ká máa ń kíjẹ̀ mọ́ ọ látàní ókè nígbà tó lásìkò ẹ má máa jí ẹjí aago mẹ́wàá ẹnì kan lè sọ lẹ́yìn sọ ìsọkúsọ ọ̀rọ̀ ìwọ̀n àṣùgbọ́n lásìkò náà wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallam alaykum wa rahmatullahi